ìná ìná tó ti di ó ti wà rámpáǹtì ní ṣe oòrùn ọlọ́run náà ní àfihàn òun igbó ti wà rámpáǹtì lérí sí ọkàn gbọ́dọ̀ balẹ̀ lórí àríwá òjàmọ́ gbọ́ máa ń fọkàn balẹ̀ lórí ààrẹ pé àpá òdíṣẹ́ ìsìnà láìláìká ìtọ́ọ̀fọ̀ pẹ̀lọ́ ọlọ́mọdé ọgbára rẹ̀ lẹ́ ṣùgbọ́n àwùjọ yìí ti bàjẹ́ dé ti pé ìsìnà ti jí kò ní sí ìrìnkáì ìmọ̀ bóyá mú rọrùn tó tàbí ìjìnà ti rọrùn nísìn ju kí ni ju nìkáì ìgbà àti ẹ̀wà ń gba ilé bí onífóònù dé aláì ó wá jẹ́ kó ni wọ́n ti bẹ̀rẹ̀ aláì ni wọ́n ti máa gbọ́gbọ́ máa ṣe aláì nígbà tí ó padà kú lórí fóònù ibi tí wọ́n ti pàdé ara wọn ni ó ti bọ̀tí pàdé títí kẹyàwó lé nìṣẹ́ ó dà ń ba nínú jẹ́ pé ètì ń dọ́dọ̀ àwọn tán lójì bá tàbí nǹkan àfáàdé aláàkọ̀ ìyá ọlọ́kùnrin àwọn tó lẹ́ ìrì expensive láàrín sí rẹ̀ à bá fò bá ń fò tó wọ́n ti kò tó yìí tí bá ti bá lẹ́sì lórí ìdọ̀lẹ́dà àwọn mẹ́ta jẹ́ta sí rí unẹ́ ìgbòrẹ́já gbogbo àwọn èyí tó tó wá wọ́ọ̀sì dúró pọ́pọ̀ jìnà ìlànà ìyẹn ṣe jìnà tó burú kí lè wọ́n ṣe jìnà pẹ̀lú mímọ̀ rẹ̀ ìyàwó ara lẹ́tẹ̀ẹ́jọ ń gbé àwọn onílẹ̀ pé tí wà pé sí ní ti àwọn ọkọ̀ sáà níwájú alùsùn jẹ́ra wọn lọ ní ọlọ́kún náà kó bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá lè jìnà sí kàbá ìrọba tún àwọn àárín àwọn tó tóbi inú ta ní ẹgbẹ́ débẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńláńlá àwọn tó à ní mùjárọ̀dù pọ̀ jìnà sáwọn kàbá irú dùnúbì èyí ò gẹ́ tó láti jẹ́ pé

ó ní kọ́ ọmọ owó ìwòwò obìnrin tó lẹ́tọ̀ọ́ sí láti máa ìsìnà náà ṣe àmọ́kílọ́ méjì ìsìnà ojú ni etí ọfẹ́ mọ́ gbọ́rọ̀ obìnrin tí ó mọ̀ pé tí wọ́n ti ń gbọ́ ọmọ wá tàbátàbá ọmọ gbádùn ẹ̀ ọ̀sáré mọ̀ gbóhùn rẹ̀ kí ni yóò náà ìsìnà àmọ́kílọ́ fi ṣe àdúgbà lọ́bí ìjọ látàrí ma bá rojú ọjọ́ ìṣẹ́ ní ọjọ́ tó oró ọdọ́gbọ́n satisfy ọjì rẹ̀ ni kí náà ń ṣe dìná àmájúlọ bí ń ṣe ẹnu àwọn kẹ́jọ lẹ́ṣẹ́ ọwá wá títà kan lọ ọ̀dọ̀ ọgbàmẹ́lọ́ ní sálámọ̀ sí ní sálámọ̀ ìyàgbò sálámọ̀ yọ́ ṣe sálámọ̀ ìjìlá ní wàlùfàbùdù sọ́tẹ̀ kò dáálíká àwòrùkàbẹ̀rẹ̀ gbogbo òṣìlẹ̀ ojú ìṣìnà ọwọ́ ṣùgbẹ́ tí ìṣìnà apá ìṣìnà ọwọ́ oníkọmọ fọwọ́ kan obìnrin tí ò yẹ kí ọfọwọ́ kan wọ́n gba múwà yìí àmọ́ tí ó padà wá sọ ọ́ dojú ìsìgbẹ́ pọ́nlélé oníjọ́ ti abẹ́ ẹ̀ tí nǹkan bá ti wọ ọ̀rọ̀ tí ò bá sì wọ́nù nǹkan gbogbo orúkọ bá ń dánwò irú ìṣìnà wò ni sí nàìjíríà ẹni bá ti wá lè sá fún àwọn ẹ̀ṣẹ̀ ńlá sáfún ìná sáfún gbogbo ẹ̀ níjọ tí mistakenly láwí o tí ó ṣe ìjọ ní sọ tọ́mọ ṣe gbogbo gbà wọ́n wá sí mistake bára rẹ̀ bí àwọn tá a kàálẹ̀ ní tẹ̀tẹ̀tẹ̀lẹ̀ fún bàbá ìrọ̀mọ̀ àjùmọ̀ àwọn àwọn mọ̀kànfẹ̀rọ̀ àǹkóhun ẹ̀gbẹ̀ àjùmọ̀ ẹgbẹ́ ẹlẹ́ṣẹ̀ ni wá a mọ̀ dẹ́ṣẹ̀ àrọ̀gbọ̀n dáṣe àmọ́ta bá ti ń dẹ́ṣẹ̀ ẹjá ma bá ti mọ̀ tí bá o kìí mọ́ máa jẹ̀mú dáàfi ráforí kìí àtàwọ̀gbà láwọn àfáà fi sọ wípé àwọn tó ní àwọn ìgbà pé àwọn ṣẹ́ta kálẹ̀ yìí ó lè yanjú àwọn ẹ̀ṣẹ̀ ńlá wọ́n wá ní ẹ̀ṣẹ̀ ńlá bùkátà sí àtàwọ̀gbà tó ń dá sọ̀rọ̀ wà nẹ́dàmù alẹ́ àmà àfáà والعزم على عدم العود ó ní ká túbá kẹta ọṣùwà tọ́nà bá àwọn òṣìbò ṣe ìṣẹ́gbẹ̀ àdínádámọ́ aláàmà ọ̀tá kárí kìrẹ́sì àṣẹ́ wà láàásùn aláàádọ́ nínú àwọn kálá ní ẹ̀fẹ́ ìṣẹ́gbẹ̀wẹ̀ wọn túbá rẹ̀ ìjọ ìyàbá ti wá tẹ́ṣẹ̀ ó bá rẹ̀ bí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláwọ̀ yìí àwọn májẹ̀mú tó dùn ní pé ó gbọdọ̀ tí ó máa máa yìí ó dájọ́ ní yóò tẹ́lẹ̀ fún kó dìde ẹ̀rọ síráta méjì ló lèyàn fún ìyẹn tó bá lè pe mẹ́rin tó bá lè pe mẹ́fà lẹ́yìn rẹ̀ ó wá pọ̀ ní ṣe pa ọdún láti sí ìbára mùsùlùmí ó yẹ ká mọ̀ tó bá lọ wájú ọlọ́wọ́ ọba ní àtàmbá ọ̀tún náà yóò